Otasansan radio and TV. <laughs> ẹlòmíì ni if he does TikTok outside work it is not a violation of the term asking him to leave TikTok Oriyomi is getting too arrogant I must say this is not the first time he is having issue with stars on his payroll how can you tell someone to stop being what he was when you met him hmm. ẹnìkan ló sọ yẹn ẹlòmíì wá ní Alhaji Oriyomi to his bitter soul he did not want a rival in everything he does just like when he was fighting underground then with Agbala Gabriel Global Page just because of him being a philanthropist like him hmm. ẹnìkan ló tún sọ yẹn o ẹlòmíì ní Alhaji ẹlòmíì ní it is funny that in the face of many Oriyomi Hamzat can be wrong it is alright to me foreign is not wise I suppose the drama are unnecessary and also he should not have taken both Yinka and um, Oriyomi Hamzat radio station job as a full-time job he should make it a part-time job and go to the radio station only when he has program he should rather focus more on mastering ceremonies and content creation on social media pages. Hmm. ẹlòmíì hmm. ní we love we all love Oriyomi Hamzat I did not buy the idea of blocking Mr. Tinker not to talk in any social media again what does that mean? Hmm. ẹlòmíì it is full time draw now now now only legend will understand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 kọ́mẹ̀ntì yẹn pọ̀ pé ara ẹni ọ̀dárúkọ ẹ àmórúkọ ẹ kásìgbà àwòsàwò tẹ́ ẹ bá ti mọ́ ta sánsán tv rédíò tv yorùbá ẹ ti morúkọ mi ṣùgbọ́n mi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ dárúkọ mi lórí ètò ṣùgbọ́n fàáfàáni ẹ̀yin tí ẹ̀ tí mọ̀ tẹ́lẹ̀ tẹ̀ ń béèrè orúkọ tèmi náà ni Tajudeen olówó òkèrè ó ta sánsán ìnájú ẹ̀kan tí bọ́dẹ lẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ ìkòyí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. ibi tá à ń lọ òun náà ni ọ̀rọ̀ nípa gbajúgbajà pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oríyọmí Hamzat àti ọkùnrin. Uh, aláwàdà torúkọ rẹ̀ ń jẹ́ funny thinker lórí social media òun náà ni a tún mú wá fún yín ẹ̀yin tí ẹ bá jẹ́ subscriber wa tàbí followers wa tàbí viewers wa tí tàbí fans wa tẹ̀ ń tẹ̀lé wa tẹ̀ ń wo àwọn program wa lórí ìkànnì a ti sọ̀rọ̀ nípa bí ohun tó ṣẹlẹ̀ jẹ́ kí n sọ báyẹn ohun tó ṣẹlẹ̀ láàrin Alhaji Oríyọmí Hamzat àti Funny Thinker bí ìbáṣepọ̀ wọn bó ṣe bẹ̀rẹ̀ àti mo wá fún yín nínú fídíò tí lórí program wa àti mo wá fún yín then ohun tó fa fídíò tí funny thinker tó release tó ṣe lórí péèjì rẹ̀ tó fi sọ̀rọ̀ nípa sore àti olóore adẹ̀tí mo wá fún yín ohun tí Alhaji Oríyọmí Hamzat tí ó padà sọ tá a lè pè tí mo rí gẹ́gẹ́ bí èsì sí fídíò tí funny thinker ṣe yẹn àti mo wá fún yín ṣùgbọ́n tuntun míì tó tún jáde tó tún ṣẹlẹ̀ ò pé àrífọ́ fídíò kan tí Funny Thinker pẹ̀lú ẹni tó ní iléeṣẹ́ rédíò Fresh FM Dr. Yinka Ayefẹ́lẹ́ níbi tí ó ti wẹ́kọ̀mù Funny Thinker tó dẹ̀ promise Funny Thinker ní àwọn free airtime lórí rédíò Fresh FM káàkiri orílẹ̀ Nàìjíríà ó ní àsìkò ọlọ́run ló ti tó fún Funny Thinker lájẹ Dr. Yinka Ayéfẹ́lẹ́ ló ń sọ yẹn o pé àtòrí nǹkan ṣe nǹkan sì ni ọlọ́run gbogbo nǹkan sì yẹ ọlọ́run bó ṣe máa ń ṣe é fún díẹ̀ yìí o òun wẹ́kọ̀mù Funny Thinker padà sí. Si iléeṣẹ́ rédíò Fresh FM onílọ láti àsìkò yẹn lọ o pé fọ́nìtìǹkà yóò máa ṣe program póun ó fún ní free airtime tí yóò máa ṣètò lórí Fresh FM Ìbàdàn Fresh FM Abẹ́òkúta Fresh FM Èkó Fresh FM Èkìtì Fresh FM Òṣogbo <laughs> eh, tiwantiwa Ìbàdàn àti Blast Ìbàdàn pé láti àsìkò yẹn lọ pé gbogbo àwọn stations yẹn òní Funny Thinker yóò ti máa ṣètò. oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti wá ń sọ èrò tiwọn àti ìwòye tiwọn lórí ìṣẹ̀lẹ̀ yẹn lórí aáwọ̀ àárín aláàjì torí tàbá ní parọ́ ọ̀rọ̀ yẹn ti di aáwọ̀ ó ti dèdè àìyedè láàrin Oríyọmí Hamzat àti Funny Thinker àti bí Dr. Yinka Ayéfẹ́lẹ́ ó ṣe wẹ́kọ̀mù Funny Thinker sí ọ̀dọ̀ rẹ̀ sí iléeṣẹ́ rẹ̀ Fresh FM. lẹ́yìn tí Funny Thinker tó fi iléeṣẹ́ àgídìgbò eight eight dot seven sílẹ̀. Si tó jẹ́ ti Alhaji Oríyọmí Hamzat wọn á fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kájọ gbọ́ ohun tí àwọn èèyàn sọ èrò àwọn èèyàn ìwòye àwọn èèyàn lórí àáwọ̀ yẹn ó sì fẹ́ kẹ́yìn tẹ́ ń wò wà tẹ́tẹ́ ń gbé wa náà mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ kí ni ìwòye tiyín kí ni èrò tiyín ṣé ǹjẹ́ ìgan rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn torí tó jẹ́ kí n méyì wá ni pé èmi máa ń sọ lórí àwọn programs mi pàápàá olori lórí kànnì yìí wípé ọgbọ́n a máa wà nínú ìṣẹ̀lẹ̀ ìmọ̀ òye a sì máa ìṣẹ̀lẹ̀ a máa fúnni lóye a sì tún máa lékùn mẹ́ni. ló jẹ́ kí n máa béèrè wípé ǹjẹ́ yìí rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn bí alhaji oríyọmí amsat láàrin ìbáṣepọ̀ alhaji oríyọmí amsat àti funny thinker dẹ́n tó ti wáyé láàrin alhaji oríyọmí amsat àti bí alhaji oríyọmí amsat àti funny thinker pẹ̀lú bí funny thinker kó sì padà fi alhaji oriyomi, hamsat àti iléeṣẹ́ rédíò àgídìgbò eight dot seven fm tó jẹ́ ti alhaji oríyọmí hamsat kó ṣe fi sílẹ̀ àti bí dr yinka ayéfẹ́lẹ́ tó ní fresh fm bó ṣe wẹ́kọ̀mù funny thinker àti bí funny thinker gan bóun gan ṣe um, bó ṣe ń ṣe àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn àṣeṣí rẹ̀ dọ́ ọlọ́wẹ́lọ́wẹ́ ní fọ́nìtì kàyẹ́ǹsì <laughs> ló ń sọ̀rọ̀ rẹ o ló ń ṣe nǹkan rẹ o ṣùgbọ́n olóye lọ̀rọ̀ yé onímọ̀ onílàákàyè yóò ti mọ ibi tọ́rọ̀ ń lọ yóò ti mọ bọ́rọ̀ ṣe rìn bọ́rọ̀ ṣe rí ǹjẹ́ yìí rí ọgbọ́n kan tàbí míì dìmú gan nínú ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n kẹ́ tó fi èrò tiyín àti ìwòye tiyín hàn láàyè kọ́mẹ̀tì nísàlẹ̀ fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí parí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ prógráàmù yìí parí ẹ wá jẹ́ kí n mú èrò àwọn èèyàn tí àwọn èèyàn sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn ẹ jẹ́ kí n mú wá fún yín kẹ́ ẹ gbọ́ torí pé ọgbọ́n ọgbọ́n báyìí lóhun gbogbo kọ́ ni ọlọ́mọ sì jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa kọ́gbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló yẹ kí èèyàn fi máa kọ́gbọ́n ẹ jẹ́ kí n mú wá ẹ táwọn èèyàn sọ ẹ jẹ́ kí n mú wá fún yín kọ́rọ̀ mi kó lè yé yín dáadáa kẹ́yìn náà kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ sì dá sí i àti ọgbọ́n òye tẹ́yìn bá rí nínú ìṣẹ̀lẹ̀ yẹn. ẹni eléyìí ó ní congratulations but beware of banana peels hmm. òwe lẹ́nu yẹn fi sọ̀rọ̀ o congratulations but beware of banana peels you have a record already ẹni eléyìí ní congratulations but you don't need to do such a video against Alhaji Oriyomi. The ladder to greatness must be carefully climbed. Bro, it will be hard for anyone to trust you again. Mm-hmm. Ẹnìkan ló tún sọ yẹn o, ẹlòmíín ní congratulations bro more grace. Ẹlẹ́lẹ́ ní congratulations bro. À ń kí funny thinker. Ẹlòmíín tún wá ní congratulations life goes on but don't talk bad about your previous workplace ẹlòmíì tó tún sọ yẹn ẹni lè ní kindly check properly before you sign the new contract and if the deal is okay by you without more conditions that will affect you just sign it and enjoy it god bless you ẹlòmíì ló tún sọ yẹn ẹni lè ní. The Bible says the gift of a man will pave or make way for him. It is your God given talent and gift. Learn from the past error to become better and come out stand out. Do not see your past boss as enemy. ẹnìkan lọ sọ yẹn ẹlòmíì ní congratulations to you brother but please resolve all the issues on the ground about Alhaji Oriyomi Hamzat. Please, please enlighten us on it. There is complications. Ẹnìkan ló tún sọ yẹn. Ẹni lè ní ọlọ́fà o but got over everything. Remember where you are coming from. Once beaten, twice shy. Once beaten, twice shy congratulations ẹnìkan ló sọ yẹn ẹni lè ní congratulations brother please just don't talk about your previous workplace again let it go sky is your limit ẹlòmíín ní these guys need to beg Oriyomi because if you listen to what Oriyomi said to to him on this program on Monday nights. You people will not will know that the guy need prayer to achieve his aim and to Ayefele sir, I don't like the way you start your word. You said on profile anyway, good luck to you guy. Ẹnìkan lọ sọ yẹn. Hmm. Ẹ̀lẹ́lẹ̀ ni see I just dey smile like mumu. Dr. Ayefele Thanks for impacting in this life. His life. God bless you always. Congratulations funny thinker. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì ní Ronaldo lọ́mọ. Every club want him. Na your talent dey speak for you. Alhamdulillah. It is God given. No man can take it or cover it This just small in the many glory of God you should look forward to. You are a rare talent. Don't joke with this talent God gave you. Talking for you is like Messi playing football. Kò gba gidi o, ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíín ní ẹlòmíín ní brother the work is too much for you à ń sọ̀rọ̀ nípa àwọn programs tí ayífẹ́lẹ́ lòún fẹ́ fún funny thinker ó ní brother this work is too much for you hope fresh fm will be able to pay you five million naira monthly because it is your talent we are talking about seven radio stations and you will think you will be able to get time for yourself brother don't let them fake you this thing these two things is very <laughs> ẹnìyẹn sọ báyẹn ẹlòmíì ni if you have talent we should pray for money or else you will accept offer you are not supposed to and if you try to break out you will be tagged ungrateful or ingrate ẹnìyẹn lọ sọ bẹ́ẹ̀ just make public apologize to Oriyomi and move on with your life and also pray God enrich you on time if not you will keep having issue ẹnìkan ló sọ yẹn ọ̀pọ̀ táwọn èèyàn sọ lómìn ni you remember I told you some week ago this will soon happen hmm. ẹlòmíín ni ẹlòmíín ni this is deep o ẹnìkan ní life is full of Sam Larry and Naira Marley <laughs> ẹlòmíín ni if he does TikTok outside work it is not a violation of the term asking him to leave TikTok Oriyomi is getting too arrogant, I must say. This is not the first time he is having issue with stars on his payroll. How can you tell someone to stop being what he was when you met him? Hmm. Ẹnìkan ló sọ yẹn. Ẹlòmíì wá ní Alhaji Oriyomi to his bitter soul. He did not want a rival in everything he does, just like when he was fighting underground then with Agbala Gabriel global page just because of him being a philanthropist like him hmm. ẹnìkan ló tún sọ yẹn o ẹlòmíín ní Alhaji ẹlòmíín ní it is funny that in the face of many Oriyomi Hamzat can be wrong it is alright to me funny thinker is not wise I suppose the drama are unnecessary and also he should not have taken both Yinka and um, Oriyomi Hamzat radio station job as a full-time job. He should make it a part-time job and go to the radio station only when he has program. He should rather focus more on mastering ceremonies and content creation on social media pages. Hmm. Elumi ni we love We all love Oriyomi Hamzat. I did not buy the idea of blocking Mr. Tinker not to talk in any social media again. What does that mean? Hmm. Elomini, it is full time draw now now. Now only legend will understand. The guy does not have a good orientation. The guy funny Tinker's mouth moved too much and I hope that Matt won't send him to where he won't like when when you are too lousy then there is high tendency you will be unreasonable sometimes when talking ẹnìkan ló tún sọ yẹn ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn sọ ẹlòmíràn kàn tiẹ̀ ní i'm seeing useful exuberance in display here i hope good people will call the tiktoker to order it is too early for him to be swimming in the sea of wars that he is passing through The tent of prominent people should be an advantage for him. He should leave the door open behind him. Who knows? Hmm. Some of us could remember when a feud happened between Oga Yinka Ayefele and Uncle Kola Olóòtú ẹnìyẹn dáre báyẹn. Hmm. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ń sọ ọ̀rọ̀ pọ̀ táwọn èèyàn ń sọ. Pẹ̀lú tí ó ṣẹlẹ̀ yìí láàrin Yínká Ayéfẹ́lẹ́ ààrẹ Alhaji Oríyọmí Hamzat Funny Thinker àti bí Funny Thinker ó ṣe padà lọ sí ọ̀dọ̀ Dr. Yínká Ayéfẹ́lẹ́ hmm. àti táwọn èèyàn sọ tí mo ti kà fún yín tí mo ti mú wá fún yín yìí kí ni ìwòye tiyín kí ni èrò tiyín ọgbọ́n wo lẹ̀yin ti rí kọ́ gan pẹ̀lú tí nǹkan dé dúró yìí ẹnìkan kan tiẹ̀ ní ṣẹ́sì fíìmù ní ìṣẹ̀lẹ̀ yẹn pé a sì ń wò lọ ok ẹ jẹ́ ká mọ òye tiyín àti èrò tiyín lórí eléyìí kókó bẹ̀ náà ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí o eh, láti àsìkò yìí lọ ó ṣeéṣe kẹ́ ẹ tún máa rí funny thinker lórí àwọn radio stations tó jẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́ lẹ́yìn tó ti fi Àgídìgbò eighty eight dot seven FM sílẹ̀ tó jẹ́ ti Alhaji Oríyọmí Hamzat tó. So, gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ wọ́n ní sísìn fíìmù ni a sì ń wò lọ ṣùgbọ́n àdúrà mi ni pé kọ́bẹ̀dùmarè kó jẹ́ kó parí síbi tó dáa kó jẹ́ kó parí síbi tó dáa ṣùgbọ́n gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè yálà lórí terrestrial radio stations or television stations tàbí online stations àwa náà ti rí ẹ̀kọ́ kan tàbí méjì ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá náà tẹ́ ẹ̀ ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣe pèdèpèdè tẹ́ ẹ̀ ṣe tiktoker tẹ́ ẹ̀ ṣe content creators ẹ̀yin náà ti rọ́gbọ́n kan tàbí dìmú nínú ìbáṣepọ̀ ọmọ ènìyàn ẹ̀ ti rí i ẹ jẹ́ kájọ sí ààrẹ fúnra wa kájọ fi kọ́ra wa lọ́gbọ́n kájọ fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá tá a bá tún ti rí tuntun tá a bá tún ti gbọ́ tuntun a tún padà wá sórí ìkànnì ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá tajudeen olówó òkèrè lórúkọ tèmi ìnájú ẹ̀kùn ti bọ̀dẹ̀lẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ ilé baba tó bí mi lọ́mọ thank you god bless you ẹ ṣé o.